sinimá olóyin lẹ́dùn gúgù lẹ́ ó máa gbádùn lórí Orísun irú iṣẹ́ wo gan ni gbogbo ìdílé pawọ́pọ̀ tí wọ́n ń ṣe gan tó wá mú kí gbogbo wọn gbàgbé okùn ẹbí tí wọ́n sọ wípé ó ti le dandan àṣírí wo gan ló ń bẹ tó sọ ojúlówó ọmọdẹni tó gbàgbé gbogbo tó ti ṣẹlẹ̀ sí rí. kí ló mú kí wọ́n máa dalẹ̀ ara wọn. twenty five percent máa gbà mí nígbà ten percent mọ́ ẹ dúró ná ẹ má gúgú ẹ̀ Orísun ni kẹ́ ẹ wò láti gbádùn sinimá alárinrin gúgù. ṣẹlẹ̀ wá ṣe tẹ wá gbómi lera ilé.